وبشيع وشيع على المسلمين الآدمي ينجس بالموت إلا المعصوم يعني مات الشيعة فإنهم يعتقدون الدين والإسلام والشهيد ومن وجب قتله والمسلم أبي بكر وشهيد وجب قتله واغتسل قبل قتله àbẹ̀lẹ́dẹ́ pé ó ti jẹ̀bi kú ó wá wẹ̀ ká tó pa pàkó ti lálẹ́ dání kàṣáàbù ìyá rẹ̀ wọ́n á pa torí ìpínlẹ̀ rẹ̀ gbọ́ wẹ̀. wọ́n lè rọ́ọ̀mù àrí ìdá ní ìsáré àti ó dà ṣe àwọn. ìyẹn ti kọ́ọ̀dù yẹn ju kọ́ọ̀dù kan ti pé kọ́ọ̀dù kò ní pátá mi sọ̀rọ̀ pé àdúgbò ìdáyà òṣùwé kìí kí ni o ìwà àtijọ́ tó máa ń gbà tàbí àti ìgbà tàbí àti lẹ́yìn pé nígbà tàbí àti àjẹrà tàbí. wọ́n ní ìfọ̀rọ̀ ìhàlì wọ̀lọ́kọ̀ọ́sá. gaji ku ku dauka wani jama'an su yi la'amma kuma bi da ku amma ba bai take da abin da gane ba na bid'a ترك الشغل ممن حضر الخروج يدور الميت حتى يمضي عليه ثلاث أيام wọ́n ní kálẹ̀ tó wà mẹ́rin gbà tí ẹ̀mí jáde tó kù fún tẹ̀mí jáde lára rẹ̀ pé a gbọ́dọ̀ kó máa ṣe wàhálà lójú ọ̀sẹ̀ kan. ẹni pé wọ́n ń sọ àwọn tí àjọ ti di àbí èyí tí wọ́n bá ti sọ á jẹ́ pé àwọn làwọn ìyá náà ti wọ́n. ó lè má sí dáwọn ọ̀dọ́ tiwa ìlú àwọn orí lè má sí àbí ọ̀ká pé ìgbéjà

èyí gbàgbọ́ pé tó kù bá kú òkú mọ́ rọgiri ká ibi tí ó ti kú yóò mọ̀ fẹsẹ̀ palẹ̀ ńbẹ̀ kò ní tètè lọ kó làwọn gbóyè ńlẹ̀ ìwà wọn lè pé ṣé ó lọ ń bọ̀ ọ̀n lọ tó ń bọ̀ bí òkú ọmọ máa yẹ <laughs> òkú ìlọsí mọ̀ kankan màmá dá pàpàtàkọ́ ọmọ sí ìyá náà. أني إبقاء الشمعة عند الميت ذات الوفاة حتى يصبح حتى كانوا سيدوك كسيتين في في ديار يكسين ورو كانوا بوزيشن أبي فانتو يومسي ماتبا موزوني أماني تاكي قراءة القرآن وضعوا آه غصني أحضر في الغرفة التي مات فيها هذا ما جاء branch green kàwé bìsínú yàrá ibi tó kúkú sí ní òkè àtò lọ sí ìlànà yẹn pé igbó yẹn máa ṣàkàrà tó àbí yóò máa ṣe ẹgbẹ yẹn ọlọmọ àbí kìláàtù kura ní ẹgbẹ yìí tààtà yorùbá ṣàrà lọrọ sí iye ká máa ká kura gbà tó kura kù sí títí tí wọn lù wẹ. كما كقرآن بدعة تقليم عضلات الميت وحلق عانته كما دي كانوا كما كما بيه لأنه بدعة سنة ìyẹn ní fẹsẹ̀ dá ní nǹkan ṣe pẹ̀lú irun ẹ̀ lóbìnrin tó bá di ọ̀ka tù. sọ́yẹ́ tó títú irun ẹ̀ rẹ̀ ní kómi lè bá wọ irun ìdíkàlù kọ́tùnú fi dóbòrì yìí wàhálùkì yìí wà á fi ká máa kí òwú bọ ihò dí òfin àbí ihò mú rẹ̀ àbí ẹnu rẹ̀ wọnà ọ̀fun rẹ̀ wọ́n ní ká sọ èdè súnà bá a ṣe máa ń ṣe bá a ṣe máa ń ṣe kù wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wọ́n ní àlùbọ̀dá wánà lè má máa lè kí wọ́n kàn náà gbọ́dọ̀ kàn olóṣèlú eléyìí lẹ́tọ̀ òkú tí bùkátà bá pẹ̀lú fún àtẹ òkú nú àti gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ sáà wá kọ́ wà lẹ́pẹ́ ẹ̀jẹ̀ yóò wà lọ dà sí yọ̀mọ̀ dà sọ́sọ́ rẹ̀ kò ní lóore àbí ìdọ̀tí jáde ní abẹ́ rẹ̀ kò lè stop a lè fi pupa bọ̀tí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo òkú náà ẹ̀ máa kì nǹkan bọ̀ nù nǹkan jáde mú rẹ o nǹkan jáde mú rẹ wọ́n ونجعل التراب في عيني الميت والقول عند ذلك لا يملا عين ابن ادم الا التراب torí ọ̀rọ̀ ànábì tó tún pé kò sí nǹkan tí ó kàn ọmọ ìdíyìn lọ dúdú ọdún tó wà ní ìlànà ìṣẹ̀dá yẹmúláwó fáyẹ̀rẹ̀ ààrẹ èyí tí ó kàn ọmọ ìdíyìn lẹ́nu tí ò ní máa bẹ̀rẹ̀ níbi fẹ́ fẹ́ sí i lórí ìyẹ̀pẹ̀ ìjà wa sánmọ lẹ́nu wà tí ọgbà kúkú. Ṣọ̀yún àmú yẹ̀pẹ̀ kan wà tó sàn wọ́n kù lẹ́nu. Èsì yẹ̀pẹ̀ tán sàn mọ́lẹ̀ dáadáa bí sọ yẹn tó nígbà tá a bá sin dáadáa yẹ̀pẹ̀ yẹn lórí. Sọ́yé tó kejì yẹ̀pẹ̀ tá a bá dà sí lẹ́nu. Àwọn kan máa ń ṣe التزام البكاء حين الغداء والعشاء ká mójútó ẹ̀kọ́ sísọ láyàlẹ́ ìgbà lálẹ́ ìgbà tó kúpa lálẹ́ ìgbà lálẹ́ ìgbà tó kúpa alẹ́ lánàá sọ́kọ́ ìgbà ìyára wà ní ṣọ́kù rọ́jò àfọ́gbá àdìgbà àbí wọ́tá ká máa ya sọmọ́ rẹ̀ ní lára. gẹ́gẹ́ bí mọ́dàbù wọn ní mọ́dàbù àwọn ìmọ̀lẹ́yà ní ṣíà ní ẹ̀dọ̀ ìpẹ́tẹ́ máa ń ṣe ìrántí ìgbà tí hasan àbí hussein kú tó wọ́n mọ̀ ìyá sọ́mọ́ra wọn lára wọn mọ̀ ní lára wọn wọ́n mọ̀ pé ara wọn bẹ́ẹ̀ bá ṣe ṣe ara wọn léṣe sí lẹ́yìn ìgbà káwọn ní mọ́ nìkan àwọn kò gbà sọ wọn gbára wọn lára àwọn ó mú irin kábúrá wọn gbọ́ra rí lè kúrò ìjọba yára rẹ̀ bàbá àwọn sì fìyà já àwọn tó àwọn sì fìfẹ́ hussein. torí ẹ ká máa yá sọ mọ́ bàbá ẹni mọ́ra ẹni lára àbáwọn míì náà àwọn bàbá náà ọmọ ìyá ká ní oko ẹ̀sìn ní ìlú ìṣiṣẹ́ àwọn ṣíyà èdè ìgbìjà lọ́nà ẹ̀rọ ìdí sódà tá a kà mí dá látàkùtà níbo nìṣá fíyà bìtẹ̀ náà. ولا يلبس ثياب الحسان ولا يتحلين فإذا انقضت السنة عملنا ما يوعد ما يعد منهن من النقش وكتابة الممنوع في الشرع يفعلن ذلك هن ومن التزمنا معهن يسمون ذلك بفق الجزء Selamun Aleyküm. Evet. سنة كاملة كما بندر الكفر يدك لا تحتجب النساء فيها موضع ولا يلبس ثياب التسال وهو رجل ولا يتحليه نفشا فإذا انقضت السنة السنة علمنا ما يوعد منهن من النقش والكتابة والنوع في الشرع وما يبعتنا في ما برسيما nǹkan púpọ̀ sára tí sẹ́ríà sì léwọ̀. يفعل ذلك هن ومن التزمنا التزمنا الحزن معهن wọ́n máa ṣe àtàwọn tó lára ní pé ẹ̀dá náà làwọn náà kẹ́dùn so ẹ̀kọ́ àgbẹ̀ yóò lò ní báyìí nígbà kan ọdún kan náà wọ́n ti ṣòfò ẹ̀tọ́kọ̀ wọn bá kú nígbà pé ọdún kan náà ti ṣòfò so tí wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n ní lọ bí iṣẹ́ wọ́n ní ويسمون ذلك فك الحزن ìdán ṣe lẹ́yìn ọdún kan wọ́n gbà pé àwọn fi ti ìbànújẹ́ dànù ẹ̀fà ó bá bí hindi yẹta ó tuznan ẹ̀rọ̀lì àwọn èèyàn máa tẹ́ máa fárun gbọ̀n nígbà tó kù bá kún àfẹnugbọ̀n lẹ̀ láti wọn ìbànújẹ́ tó kù ẹgbẹ́ kó fẹnugbọ̀n lẹ̀ láti tẹ̀lé àṣẹ ọlọ́run bá ní àbí ìṣòro rẹ̀ lẹ́yìn ojú tó wá di kí ni o yóò dẹ̀sẹ̀ fún un. kọ́lbù àtọ̀ náà kọ́lbù tọ̀ náà ó sì kọ́lbù tọ̀ náà ó sì والسجايد وتغطية المرايا والثريات أنا دجو pendant que ton kosi di àwọn abọ́ lójú èdè pé ó ti kú ẹmẹ́sì ẹmẹ́sì abọ́ lẹ̀ ọ̀sàjá yìí àbáwọn ìtẹ́ wọn àdójú ẹ̀bùlẹ̀ kókó mọ́ bá jókòó lé lórí pàtàkì ẹ̀tù òun ni a gbọ́dọ̀ kọ́ba rẹ̀ bí a kò kọ́ba kọjá ń bẹ̀ ìpínlẹ̀ ìgbà náà ní ẹ̀dá kan ti lẹ̀ ẹ̀dá kan ti lẹ̀. wọ́n ní tarkul intifa bima kana min alma fi fi zirin aw ghairihi wa yarawna annahu najis. nígbà tó kù bá kú káwá láwọn omi ti bẹ́ẹ̀ nù gbá nù fi torí pé bóyá ọkùn ti wọnú ẹ̀ ní ó ti dẹ̀sìn ó ti dẹ ó ti di ẹ̀gbin bóyá wọ́yọ̀ àdìlú náà dálíkà bí ọ̀nà fún àlùmẹ́jì ìdá tọ́lá àti gọ́tà sátúfìhì ìdí ẹ̀ ni pé wọ́n gbà pé nígbà tẹ́mi òkùnkùn yẹn tó jáde lára rẹ̀ yẹn ó ti wọnú àwọn omi yẹn kó tó lọ tó ti sọ́dẹ̀ gbìn nínú nǹkan sọ́nù mọ́tàkàlẹ́ irú gbàgbọ́ yìí gbàgbọ́ bídà ni ìdá àtọ́sà àdúgbò àlàtọ̀ àmì yẹ كلم فلانا أو فلانا ممن يحب من الأحياء باسمي ويعلن ذلك لئلا يلحقوا بالميت ولتيني كانوا عواتي وواتي وواتي وواتي وواتي سي لوري عندي وني كلم فلانا أو فلانا ممن يحب من الأحياء باسمي وني با لا بجاسو لنا وتوالاي وكبر الهوري يعلنون ذلك لئلا يلحق بالميت يحقوا قولا قجا بلاي يضربوا سيسية كما يجمو تقاوما أمو so irú gbàgbé ilé ni máa gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí tarku akul almolohiya wasamak mọ́dá tàfíìsìnìyàn alàbẹ̀yìí ti àsìkò tó máa ń banújẹ́ sókù wọn ò ní máa jẹ àwọn nǹkan aládùn wasamak àtẹjà pé àsìkò ìbànújẹ́ òkú yẹn ọ̀rọ̀ níjà oúnjẹ kò sí nǹkan kan tó ní ká ṣe oúnjẹ kan lè wọ̀ fúnra wa torí kò kúkú taraku akil luhum torí pé àwọn nǹkan táwọn yẹn ṣe wọ́n tún so mẹ́sìn ni o sọyé taraku akil luhumi almu'laki almashwiya walkubba kálá ní jẹ ẹran dédé àbí ẹran yíyan bí súyà nígbà tó kù bá kú ìfẹ̀tẹ́gbàlú pẹ̀lú kúbà rẹ̀. kọ́ọ̀lù mọ̀tàsọ̀wífà àwọn sófin máa ń sọ pé mambakara halik kharaja antorik al-ma'arif ẹni tó bá súngbà tó kò bá kú ó ti kú lójú pọ̀nà àwọn tó dọ́lọ̀ mọ̀ pẹ̀lú sífìlísì ìfẹ̀jáwí ó ń sọ̀rọ̀ àdéhùn ìfẹ̀mọ́sà ترك صيام الميت بدون غسل إلى يوم الثالث بزعم أن ذلك يرد عليه عذاب القبر كما تواصلوا لإعجاب الثالث lánàá pé àìkọ́ ẹ kò ní jẹ́ kí ìyá sàárè jẹ. ọ̀dùbádì mi ń nàmọ́ mẹ́ta mẹ́rin júmọ́ àti àwòrán láti júmọ́ àyàkúnù lọ́wọ́ àdá olùkọ́bù sáàdà wàhídà ọ̀rọ̀ ọmọ tá máa sọ pé tó bá kú lálẹ́ jímọ̀ wákàtí kan nìyẹn òfin jẹ ó sì lòdì sẹ́yìn pọ̀ tó máa yà ń bá kàn án lóra dá wàdá ìyàwó bí ìlàyà èyí náà sì rẹ̀ mẹ́ta kìyàmù àká ó ṣe kò àdéhùkọ́ rí ìfìṣẹ́ ìfìṣẹ́ àgbà wọ̀lọ́dà òun ونقول آخر المؤمن العاصي ينقطع عنه عذاب القبر يوم الجمعة الجمعة ولا يعود إليه إلى يوم القيامة وني مؤمنين ليس تواجد لهم سعريه تواجد جو الجمعة يعود وفون وني جايم شكوتي جايم دي قرأ فضل أجيب القيامة وذلك كانوا هي الإعلان عن وفاة الميت على من من على البنائس wọ́n ní kéèyàn máa kéde òkú lórí mímbà lórí minaret máìkì mọ́tà sí aláàjì kìnìún kan ti kú o aráàdúgbò ẹ̀ lọ́mọ o wọ́n ní káàbà polongo pé abẹ́lọ́wọ́ ẹ̀kú abẹ́lọ́sìn abẹ́lọ́sìn àwọn ìlànà kì í ṣe mímbà ní mọ́tà sí wọ́n ní. قولهم عند إخبار أهلهم الوفاة الفاتحة على روح فلان فاتحة كوكان فاتحة كوكان فلا قيام هي نافلة الجنيو نافلة ما نافلة ما تشوفوا فراهم ونعوده مسألة wọ́n ní wọ́n máa lè kọ́ rí tẹ́gbà tí wọ́n rọ́bì sọ̀rọ̀ pé wájú ọjọ́ àwọn ọmọ ìgbéyàwó wọn tó wà lọ́sàárì wọn náà tó wá ń sọ̀rọ̀ mí pé làdáró kọ́bùrú yóò fọ́ ẹ̀ka pé kó dà kìfìrí tó wá di jẹ́ ojú mọ̀ wọ́n sọ̀bù yàgò yàwó ìjọba ọ̀ṣà rọ̀mọ̀dà sínú oṣù rọ̀mọ̀dán wọn ni ìfọ̀rọ̀mọ̀tì nàbí sọ̀rọ̀ lórí àpájà nàbí kàkà òṣèkà ayélujára ọ̀rọ̀ ìdáwó ọ̀ṣèkà lè kọ́ ọmọ rẹ̀ lẹ́wàá wọ́n